náà barakallahu fikum ìbéèrè ọmọ ìyá wa ń ta pé ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ra wọn wọ́n sì ti bímọ fúnra wọn ọkọ yìí wá jáde láyé arábìnrin wa rí mari ó fẹ́ ẹlòmíì ẹni tó wá fẹ́ iná tọ́jọ́ jẹ́ ọkọ àti ìyàwó ọmọ tí ọkọ àárọ̀ tó ní lọ́dọ̀ obìnrin ṣé ọkọ tó jẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì ṣó lè fi ọmọ náà lọ́kọ lá lóòótọ́ bàbá ni ọkùnrin jẹ́ fún ọmọ yìí ṣùgbọ́n step father ni kò kí ń ṣe ẹni tó jẹ́ biological father àwọn tí wọ́n jẹ́ biological father àwọn ẹbí wọn ni wọ́n láǹfààní ẹbí bàbẹ́ ẹbí ìyá ò láǹfààní àti filọ́kọ ẹbí bàbẹ́ ló lè filọ́kọ kò bá jẹ́ pé àwọn ẹbí ìyá ẹ̀ ni wọ́n tọ́jú ẹ̀ so àtọ̀ àwọn tó jẹ́ ẹbí bàbẹ́ lọ àwọn ni wọ́n fi lọ́kọ àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú ẹbí bàbá ẹ̀ ni wọ́n fi lọ́kọ so tábà dọ́dọ̀ àwọn ẹbí bàbá ẹ̀ tí wọ́n bá wá yọ̀ǹda pé à ẹni tí ó bá wa tọ́jú ọmọ ẹ̀ tó fi dàgbà á yọ̀ǹda fún kóun náà fi lọ́kọ so wọ́n ti gbé wìláyà yẹn láti ọ̀dọ̀ wọn wọ́n gbé fún ẹni ẹnìyẹn kò wá ṣe pé torí pọ́ ti ṣe bẹ́ẹ̀ àwa wà nípò yẹn lọ títí lo àwọn náà ṣe ni wọ́n ní ipò wìláyà àwọn ẹbí bàbá ọmọ yẹn gangan wọ́n kọ̀ gbé fẹ́ni yẹn temporary lè lásìkò yẹn láti ṣèkọ́ ẹ̀ kọ́nà ọba kó fi wá ṣe kó gbé lágbà bá ọkọ̀ lọ́ọ́ fi kù.